freedom festival two thousand and twenty ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ni ta ló lágbára lọ́run àti láyé ọlọ́run nìkan ni ẹni tó jókòó ní ọ̀run tó fàyè iṣẹ́ àpótí ìtìsẹ̀ ọlọ́run nìkan ni freedom festival two thousand and twenty èkó àtàgbègbè ẹ̀ etí yín mélòó ìpàdé àdúrà alágbàyọrí ẹlẹ́ẹ̀kan lọ́dún tolúwa ti máa ń fi agbára rẹ̀ hàn lórí gbogbo ogun ayé wa àjọ̀dún òmìnira freedom festival àkọlé ìtọ́dún yìí ni ọlọ́run nìkan ni sixth of december títí di thirteenth of december two thousand and twenty láago márùn àbọ̀ rọ̀lẹ́ mẹ́jọ alẹ́ lójoojúmọ́ ní csc agbára ọlọ́run nígbà ní peace zona headquarters thirty five to thirty seven ẹgbẹ́dá akúnwọ́jọ́ road bakery bus stop ẹgbẹ́dá nílùú èkó pastor evangelist eo ọ̀dẹ́jọ́bí prophet eo fagbemi pastor Pastor, k adésínà pásítọ̀ adémọlá ọ̀kẹ́yà pẹ̀lú bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ tolúwa ń lò jákèjádò nílẹ̀ ìdókè òkun pásítọ̀ prophet moses ayọ̀lágúnjú zona superintendent pizone ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí màmá bàbá arákùnrin àti arábìnrin kílẹ̀ ń dúró wò àjọ̀dún òmìnira pásítọ̀ olújọba làmúgbálẹ́gbẹ̀ẹ́ àlùfáà ìjọ curate pastor kí lóògùn tó ń jà ọ́ àìrọ́bọbí àìlákòjọ lẹ́nu iṣẹ́ lòkan tóun tó rí míì ègún ìdílé ègún ìran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o wòlíì mọ́sẹ̀ ọ̀làgúnjú ní fún ọ pé kó o darapọ̀ máwùn lóríire wá gbàdúrà yìí káyé rẹ ó nítumọ̀ torí pé ìwọ gangan lòmìnira kàn lọ́dún yìí. Glory be to God in the highest. Hallelujah. My name is Prophet Moses Ibrahim Olagunju. I bless the name of the Lord for the opportunity he has given to us to witness another Year Freedom Festival because it has to do with the ministry in which God has called me into. I appreciate God that this Freedom Festival has gone worldwide even beyond my imagination. I'm taking this opportunity to call the whole world to this year Freedom Festival title only God. Itarolomi 6 4. If we are talking about only God is the beginning and the end of everything in a man' life. This Freedom Festival will start by 6 December and we end on 13 of December 2020. We will have the opportunity to meet with great men of God. The program starts by 5 p.m. to 9 p.m. daily. I will also be there to pray with you. Be ready to pray away all the problems and challenges and receive grace to flourish for the upcoming year. I know that your life will move forward at CAC Power of God Safe, number 35 to 37, Bakery Bus Stop, Egbeda, Lagos. God bless you as you come. freedom festival two thousand and twenty ọlọ́run nìkan ni ọlọ́run nìkan ni ta ló lágbára lọ́run àti láyé ọlọ́run nìkan ni ẹni tó jókòó ní ọ̀run tó fàyè iṣẹ́ àpótí ìtìsẹ̀ ọlọ́run nìkan ni freedom festival two thousand and twenty èkó àtàgbègbè ẹ̀ ètí yín mélòó ìpàdé àdúrà alágbàyọrí ẹlẹ́ẹ̀kan lọ́dún tolúwa ti máa ń fi agbára rẹ̀ hàn lórí gbogbo ogun ayé wa àjọ̀dún òmìnira freedom festival àkọlé ìtọ́dún yìí ni ọlọ́run nìkan ni sixth of december títí di thirteenth of december two thousand and twenty láago márùn àbọ̀ rọ̀lẹ́ mẹ́jọ alẹ́ lójoojúmọ́ ní csc agbára ọlọ́run nígbà ní peace zona headquarters thirty five to thirty seven ẹgbẹ́dá akúnwọ́jọ́ road bakery bus stop ẹgbẹ́dá nílùú èkó pastor evangelist eo ọ̀dẹ́jọ́bí prophet eo fagbemi pastor Pastor, k adésínà pásítọ̀ adémọlá ọ̀kẹ́yà pẹ̀lú bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ tolúwa ń lò jákèjádò nílẹ̀ ìdókè òkun pásítọ̀ prophet moses ayọ̀lágúnjú zona superintendent p-zone ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí màmá bàbá arákùnrin àti arábìnrin kílẹ̀ ń dúró wò àjọ̀dún òmìnira pásítọ̀ olújọba làmúgbálẹ́gbẹ̀ẹ́ àlùfáà ìjọ curate pastor kí lóògùn tó ń jà ọ́ àìrọ́bọbí àìlákòjọ lẹ́nu iṣẹ́ lòkan tóun tó rí míì ègún ìdílé ègún ìran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ni ó dàfẹ́ ìtẹ́gùn fiṣọ́ má dẹ́jà o wòlíì mọ́sẹ̀ ọ̀làgúnjú ní kí n sọ sọ fún ọ pé kó o darapọ̀ máwùn lóríire wá gbàdúrà yìí káyé rẹ ó nítumọ̀ torí pé ìwọ gangan lòmìnira kàn lọ́dún yìí